bisimilah wabilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi wa muhammad ní ìtẹ̀síwájú nínú ìjókòó tòní lágbára ọlọ́run ọba àkòrí tí yóò pàtàkì ó ní ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ó ní yóò dà lé lórí àtàṣàbòho bẹ̀gẹ́rì mùsùlùmí ìmọ̀ kọ́ṣe níbi ìsọ̀rọ̀ sí níbi ìhùwà sí níbi gbogbo nǹkan pátápátá eré tó jẹ́ mùsùlùmí ọlọ́mọ kì ọ́ púpọ̀ bóyá èyí ká àyà tí ń bẹ́nu suratul ahzab tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó ti sọ fún wa pé laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira ọlọ́ni àwòkọ́ṣe tòótọ́ àwòkọ́ṣe tó dára ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ńlọ jẹ́ fún ọ ìrẹ́tọ̀jẹ́ mùsùlùmí fún ta ni limankani yarjullah fẹ́ni tó bá ṣe pé ọ ń páyà ọjọ́ tí ó bọ̀ lọ́wọ́ bá rẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì wa dhakara Allaha tí sì máa ń rántí Ọlọ́hun bá lọ́pọ̀lọpọ̀ ọgbà. lásìkò tá a wà yìí ní ìbámu sí àsọsílẹ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé latattabi'anna sanana man kana شبر بشبر ذراعا بذراع حتى لو دخلوا جحر دب لدخلتموه òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí àsìkò fẹ́ẹ̀ tó ó kù sáátà kẹ́ ẹ máa kọ́ṣe àwọn tí a ti ṣíwájú yín ẹ kọ́ṣe wọn níbi ìwà níbi ẹ̀sìn níbi ìmúra níbi ọdún níbi gbogbo nǹkan kódà débi pé bí wọ́n bá sì pé lára àwọn ìlànà tí a ní pé ń kó sínú ihò àgíléntì ẹ̀ mọ̀túnjọ kó bẹ̀ ni. àwọn sàbí lọ́jọ́ náà wọ́n ń sọ fún ànábì pé èrè òjíṣẹ́ ọlọ́run al-yahudu wa nasara kọ́mọ̀jẹ̀ pé àwọn yahudi àtàwọn nasara kìrìsìtẹ́nì àwọn lẹ́yìn ànábì musa yahudi kọ́mọ̀jẹ̀ pé àwọn lọ gbàlérò èrè òjíṣẹ́ ọlọ́run ànábì wa sọ pé famen tààtún wá bí ó jẹ́ àwọn tààtún wá ní ẹ wọn ni. Eh, lásìkò tá a wá wà yìí oríṣiríṣi ìkọ́sí òun ló ti gbilẹ̀ láàrin mùsùlùmí mùsùlùmí mi ọ̀ ń kọ́sí àwọn onífá àwọn aláwo àwọn aláwo oní ẹ máa ń fa orí lápá kan tí ẹ máa ń da apá kejì tí wọ́n dá sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ti ń kọ́sí wọn báyìí o ẹlòmíì ó ṣerun ibì ga lóòkè ibì kan eléyìí ò lẹ́tọ̀ọ́ ó tako ìlànà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó mú wa ìmọ̀ kọ́ da gbogbo orí rẹ kọ́ dárun gbogbo ẹ̀ kọ́ da sí tàbí kọ́ fa gbogbo ẹ̀ pátápátá yányán látòkè tè é délẹ̀ ìkànnì méjì ni ìmọ̀ kọ́ fa gbogbo ẹ̀ kọ́ dọ́gba tàbí kọ́ ṣe gbogbo ẹ̀ kọ́ dọ́gba tàbí gbogbo rẹ̀ kọ́jọ́ ga bákan náà kíbi kan wá lọlẹ̀ kíbi kan ó lọ òkè ìwọlé lè jẹ́ nínú ṣẹ̀ríà Islam ẹ̀dá kan jẹ́ àkíyèsára àrínú àwọn tí wọ́n tún jẹ́ ọ̀dọ́ lẹ́yìn tó ṣe wípé ọkùnrin ni ó ń dirun sórí ó ń fẹlẹ́ yìí ó fi ń kọ́ sí àwọn tí wọ́n jẹ́ oníṣàngó ọlọ́mọ̀sánú wa o ẹlòmíì lẹ́yìn tó bá dirun sórí tán tó ọkùnrin yóò tó fi earringi yóò tó fi sétí gbogbo eléyìí náà ó tó fi ń kọ́ sí àwọn obìnrin ó fi ń kọ́ sí ṣàngó àwọn ń ṣàngó ìní máa dirun sórí bàbá ṣàngó ìní máa dirun sórí ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí kò kọ́ ṣe wọn níbi eléyìí yàtọ̀ fún eléyẹn ìkọ́sí tó tún wà lágbára ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lẹ́yìn tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ní kó o fi ọwọ́ ọ̀tún rẹ kó o máa fi jẹun sì máa ṣe bísímìlá síbi oúnjẹ tó o fẹ́ jẹ torí pé àwọn tí wọn ò lẹ́sìn wọn máa ń fọwọ́ òsì wọn máa fi jẹun wọn máa fi ń sakọ wọn náà wà ń kọ́ṣe wọn èkíní ọ̀ ń kọ́ṣe àṣetán ẹlẹ́ẹ̀kejì ìlànà tánàbí sallallahu alayhi wa sallam tó mú wa ó ń sọ fún un hadithi wípé ya gulam samila wakul mimma yalik eré ọ̀dọ́mọkùnrin kékeré yìí tó o bá fẹ́ jẹun ṣe bísímìlá bákan náà wakul biyaminik ọwọ́ ọ̀tún rẹ ni o máa fi jẹun wakul mimma yalik tó bá tún wá jẹunjẹ náà má bu oúnjẹ níwájú oúnwájú tó bá ń jẹ ń pọ̀ pẹ̀lú oúnjẹ tí ń bẹ ń wájú rẹ ò máa jẹ ó di ẹ̀kọ́ lódindi nípa bó o là á ṣe é jẹun ànábì ṣe àlàyé rẹ̀ fún wa ẹjá lọ inú Riyadu Solihin àbá ń bẹ̀ ẹ̀kọ́ oorun ànábì kọ́ wa ẹ̀kọ́ bó o là á ṣe é mu ànábì kọ́ wa kílítà lè tẹ̀lé ìlànà ètí ànábì sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa ẹni pé rẹ̀tọ̀ jẹ́ mùsùlùmí bó o bá ti fẹ́ jẹun pátápátá ọwọ́ ọ̀tún ìlà àfi jẹun kódà ẹ̀ rí àáfàá mi gan lóde nígbà tí bá ń jẹun lọ́wọ́ ọwọ́ òsì báyìí ìní òfin mú pure water tí ó sì máa fà á mu báyìí tí ó máa fà á mu báyìí tó jẹ́ àfa ìlànà ànẹ́bì ńkọ́ ìkọ́sẹ̀ àfọ́jú ó ti wá gbilẹ̀ láàrin ìlú yẹn ni wípé eléyìí ń ṣẹlẹ̀ níbàámu sí àwọn ọ̀rọ̀ tánàbí ti sọ pé tọ̀ káyé ó tó parẹ́ o nǹkan báyìí nǹkan báyìí ìní ó máa ṣẹlẹ̀ bílẹ̀ yìí ó ṣẹlẹ̀ àjẹpànàbí wò sòótọ́ olóòótọ́ olódodo ìsìn ànàbí wa sallallahu alaihi wasallam òní ọjẹ́ oríṣiríṣi àyà nínú alukur'an oríṣiríṣi ahadif òní àfikọ̀ fún wa nípa mímọ̀ kọ́sí àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn Islam yálà níbi ìmúra wọn ni ìmúra ọkùnrin tó jẹ́ mùsùlùmí lẹ́yìn tí aṣọ rẹ̀ tí ó bá mọ́ tán fìlà tó dáa fi sórí bùsùkòtò tí ò ní kọjá bí kókósẹ̀ bí mùsùlùmí bí ṣe múra nù lọ́kùnrin obìnrin lẹ́yìn tó bá wọ aṣọ sábẹ́ tán tòróró àbí aṣọ míì ló tiẹ̀ wọ̀ ó tún wáá fi jẹ̀lbáàbà aṣọ àlùbáríkà ó tún fi lé lórí eléyìí ní ìmúra ẹ̀ńtọ́jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lásìkò tá a wà yìí kọ́lọ́ǹkọ́ ṣàánú wa aṣọ tí ò délẹ̀ tí ò dókè ńlọpọlọpọ ìní màá ń wọ̀ àfẹ́ni ọlọ́mbàlà nìkan lọ́sẹ̀kù kódà ọmọ mi yóò fẹ́ ṣẹ̀sìn nílé ẹ̀kọ́ látàrí pé ó ń darapọ̀ máwọn MSS ṣùgbọ́n òbí rẹ̀ níjọ́ tó bá ìlérí pé ó mú kéèpù dúdú délé báyìí ìjọ náà ni ó jò gbogbo ẹ̀ ni ó jò níná òrè dùn wò kò ṣeé bí lọ́mọ. Hmm? bàbá rà wọn tí ń rìn lọ́nà tí ọ̀dà tí ń múra lọ́nà tí ọ̀dà inú a máa bí wa àwa tá a jóbi ṣùgbọ́n bọ́mọ wa bá fẹ́ múra lọ́nà tó dáa tó yọ lọ́wọ́n bá nú á tún wá gbógun tì í hmm. kódà tí ẹ̀rí bàbá kan ti ń sọ fọmọ rẹ̀ wípé lẹ́yìn tó má ti wọlé ọkọ ni o wọ́n lọ fẹ́ ṣe jẹ́lí bàbá ọ fẹ́ gbẹ̀yà tó o bẹ́ẹ̀ lè gbà á òun ó sì di kèfèrí nítorí rẹ̀ la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ó tún lè débi eléyìn ọmọ rẹ̀ ń ṣẹ̀sìn ọmọ rẹ̀ ń múra bọ́lọ̀ ń ṣe fẹ́ ọwọ́ ni tí o bẹ́ẹ̀ lè jáwọ́ ń bẹ̀ ó ṣe kèfèrí nítorí rẹ̀ ah, ọlọ́mọ ṣàánú wa o ọlọ́mọ kò sùúrù o ẹni pé níta fẹ́ fàyọ lórí ìjókòó yìí ni wípé mùsùlùmí àwa ti nílànà tiwa ọ̀ gbọ́dọ̀ tó kọ́ sí ẹlòmíì máa níbi ìlànà níbi ìmúra àti níbi gbogbo nǹkan pátá. nínú suratul A'raf Allah subhanahu wa ta'ala ó ń pa ànábì rẹ̀ láṣẹ wípé wala tattabi' ahwa'ahum amma ja'aka minal haqqi ọlọ́run lójú sálá Muhammad sallallahu alaihi wasallam nínú suratul Maida àyà forty eight o gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ nu wọn o lẹ́yìn òdodo èyí tó ti wá bá ọ má tẹ̀lé wọn nítẹ̀lé tí ó mú ọgbọ́n rí sí òdodo èyí tó mú wá látọ̀dọ̀ lọ́wọ́ bàtà á la nínú suratul ahzab ayé alákọ̀ọ́kọ́ níbẹ̀ ọlọ́ni ya ayyuhan nabiyyu ttaqillah wala tuti'il kafirina wal munafiqin inna Allaha kana aliman hakima ọlọ́ni lòjíṣẹ́ ńlá Muhammad ittaqillah bẹ̀rù ọlọ́run ọba rẹ kọminú ọlọ́run ọba rẹ wala tuti'il kafirina wal munafiqin má gba ti kèfèrí má gba ti mùnàfìkì má tẹ̀lé wọn má kọ́ṣe wọn má fìwà wọn inna Allaha kana aliman hakima dájúdájú ọlọ́run ọba ọba tó ṣe pé ó jẹ́ ọba onímọ̀-àmọ̀ tání ńlọ́lọ́run ọba hakiman ọ̀jọ̀gbọ́n ọba ńlọ́lọ́run ọba ṣe ẹja gbọ́n tá a fọwọ́ Ibn Kathir tí wọ́n wí nípa àyà yìí àti tí bàbá wa As-Saadi tí wọ́n wí nínú tírà wọn nínú tafsir al-Qur'an al-Azim afa Ibn Kathir nígbà tí wọ́n kọ́mẹ́ǹtì lórí àyà wọn ni haadha tanbihun bil-a'la alal adina fàyínà Allah ta'ala wọ́n ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú àyà yìí ó ń pe ànábì lákìyèsí kìí sànábì gangan ló pè lákìyèsí ó ń pè lákìyèsí ni kó lè bá a jí àkíyèsí fáwọ́tà jẹ́ àlèhùnmá rẹ̀ torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala idha kana ya'muru abdahu wa rasulahu sallallahu alayhi wa sallam bihadha bọ́lọ̀ ń bá pa ànábì lásìkò pẹ́tọ̀ bẹ̀rù ọlọ́run mọ́gbà ti kèfèrí mọ́gbà má tẹ̀lé mùnàfíkì má kọ́ sí mùnàfíkì má kọ́ sí kèfèrí tọ́lọ̀ bá ń sọ bá ń fa nàbí àjẹ́ pé falẹ̀ à ń yà àtẹ̀mìíràn máa ń dùn náà o ẹ̀ ń bá nípò gbogbo mùsùlùmí pátá akéré sànàbí nípò àjẹ́ pé gangan la lẹ́tọ̀ọ́ láti ṣe àmúlò àṣẹun ju ànábì wa Muhammad lọ sallallahu alayhi wa sallam bàbá wa asaadi nínú tafsir wọn Taysirul Karimi Rahman bàbá ń sọ níbẹ̀ wípé fàlà tó tẹ̀rín kó la káàfìrín kò dé adhara àdá wàtàlélá gbogbo kẹfìrí pátá tó ti ṣàfihàn pé ọ̀tá ló ń jẹ́ fọlọ́n ó ti ṣe àfihàn pé ọ̀tá ló ń jẹ́ fọlọ́n àti fòjìṣẹ́ rẹ̀ má tẹ̀lé o má gbà tiẹ̀ o má kọ́ṣe rẹ̀ o. wàlá munafik àníṣe ò tún gbọdọ̀ tẹ̀lé munafik yìí tó ṣe pé istabutọ́nà ntí ń bẹ́ẹ̀ nínú rẹ̀ ó yàtọ̀ sí ti ń bẹ níta istabtanil adawata lillahi wa rasulihi ìbánisọ̀tá ìbọ́lọ́wọ́n bá sọ̀tá ó gbìn sínú kò fi hàn síta irọ́ ó pamọ́ sínú àìgbọ́lọ́wọ́n bá gbọ́ ìkọ́tọ́lọ́hún kò sí àfihàn rẹ̀ síta irú àwọn báwọn má tẹ̀lé wọn fàáwùlá ilẹ̀ àdá àwọn tá a kálẹ̀ àwọn gangan ń lọ tá a lálẹ́ àkíkọ̀ ní ti òdodo fàlátò tí wọn má sì tẹ̀lé wọn o fi báàdìlẹ umur allati tankusu at-taqwa ní gbogbo àlámọ̀rí ètí ó fa kí ìbẹ̀rù Ọlọ́run bá tó yẹ kó wà nù gbáàyè ẹ̀dá tí ó jẹ́ kó níkù wa tunaqiduha àbáwọn ìṣesí àbíwá léyìí tó ṣe pé ó tako ìjẹ́ olùbẹ̀rù Ọlọ́run wala tattabi ahwaahum má tẹ̀lé fẹ́nu wọn o bọ́ bá tẹ̀lé fẹ́nu wọn fayọ̀dé lóka wọ́n sọ ọ́ wọ́n mú ọgún rí kúrò àní sọ̀wáàbù kó omi tó jẹ́ òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá tààlà àníṣe ìmọ̀ akọ́sẹ̀ tí kìí ṣe mùsùlùmí ó burú jáì torí pé ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí gbọ́n tó náà bá sọ nípa rẹ̀ nínú suratu Ali Imran kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah Ọlọ́run lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin lẹ́ lóore jùlọ nínú gbogbo ọjọ́ tí wọ́n ti ń jáde sẹ́dà ẹ̀yin lẹ́ ń lóore jù ní gbogbo òjọ pátá tó ti fojú hàn àwọn tó jẹ́ kẹ́ lóore jùlọ ìkíní bẹ̀ ni pé ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ̀ ń kọ́ ní tí ọ̀dà fáwọn èèyàn ẹ̀ sì tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ subhanahu wa ta'ala àwọn tó jẹ́ kẹ́ lóore nù ẹ̀yin tí mo lọ́n wá sọ pé ẹ̀yin lẹ́ lóore jùlọ tó wáyé kẹ́ ẹ tún máa kọ́ sí àwọn tó ṣe pé ẹ lóore jùlọ yẹn ni wípé Islam ó yẹ kó tó fún ọ ní fàárí gbọ̀ntì kan náà àwọn ọ̀jọ̀gbọ́n gbọ̀ntó wí ó ní wàmí mà záàdà ní sharafan wàtí ha wàkìtù bí àkmàsí àtọ̀ àtúrọ̀ọ̀bà dùkúlì tààtà kọ́wìlìkà yá ìbádí wà á ń sọ̀yàrtà ahmadali nàbíyàn gbọ́rin lẹ́ẹ̀kan sí wàmí mà záàdà ní sharafan wàtí ha wàkìtù bí àkmàsí àtọ̀ atọ̀wú àtúrọ̀ọ̀bà dùkúlì tààtà kọ́wùlì kàyà ìbàdí wàhánsù yàtà ahmed ali nàbìyà onímọ̀ zádà ní sharafan láàrín tó tún jẹ́ kí n lékún níyì àti wúrí àti nífàárí kódà mo fẹ́ẹ́ lè fi kọjẹ́gbín ẹsẹ̀ mi mo fẹ́ẹ́ lè fi tẹ ilẹ̀ ẹlẹ̀ sẹ́yìn pé sọ̀rọ̀ kọjẹ́gbín ò fi tẹ̀lẹ̀ ẹlẹ̀ kí wàá ní tọ́fà tí erí bẹ́ẹ̀ ni pé dòkóòlì tá àtàkọ́ òlì kà yá àyìn bá di ọwọ́ pé tọ́lọ́mùbá tiẹ̀ ń pè múmìnì yóò ní yá àyìn bá di ẹ̀yìn ẹrúsìn mi pé mo á jẹ́ kanú àwọn ẹrúsìn ọlọ́run ọjà tí ń dùn tí ń wú mi lórí púpọ̀ jùlọ wọ́n sọ yẹ́rù tá Ahmad Ali nàbíyàn àti pé ọlọ́run ọba tó ṣe anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ànábì fún mi ah ìwúrí ńlá lẹ́yìn o pride ńlá ni o ìwúrí ni o ògo ńlá pátápátá ńlẹ́lẹ́yìn ńlọ́jẹ́ o nǹkan àdùnnú ńlọ́sìtàn jẹ́ pẹ̀lú oríṣiríṣi àwọn hadith ńlọ wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léè ti fi ń kọ̀ fún wa tó ní a gbọ́dọ̀ kọ́ṣe àwọn tí wọ́n bá ṣe ẹlẹ́sìn Islam yálà níbi ìhùwàsí níbi ìmúra àwòkọ́ṣe wa ńlá Ànábì wa jẹ́ níbi ìwà tó dáa Ànábì mọ ìwà tó dáa wù pọ̀ kódà ńgbà tó lọ́wọ́ bá tí ó ròyìn rẹ̀ ìwà tó dáa lọ́wọ́ bá ń lò fi ròyìn Ànábì tó ń tí bó ṣe jẹ́ wípé Ànábì a máa yan náfìlà lóru tí gbogbo ẹsẹ̀ rẹ̀ tí ó wù kọ́rọ́bọ́jọ́ tí ó máa sán tí ó là wẹ́ wà wá wà wá tó ti bẹ́ẹ̀ náà tí màmá Aisha radiyallahu anha àti wọn mọ̀ bá nàbí kànú pé bóòlù àṣejẹ́ ṣebí qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara yóò gbọ́ ẹ̀ṣẹ̀ rẹ pátá bọ́lá ti forí ẹ̀jọ̀ àyìn kí ló adé kí tún wá àníbi òtún máa sọ fún màmá Aisha wípé afala akunu abdan shakura ṣé o fẹ́ kí n jẹ́rú tí ó mọ̀ọ́re tí ó máa rírì ń tọ́lọ́mọba tó ṣe fún ni tó bẹ́ẹ̀ náà ànábì àmà gba àwẹ̀ fáá yóò tún sínú fáá tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bò fi àwẹ̀ àbí ìrun kíkí kò fi ròyìn ànábì ìwà lọ́wọ́ bá fi ròyìn rẹ̀ ó ní làkọ̀dẹ̀ káàní àfi wa innaka la'ala khuluqin adhim ọlọ́run rẹ̀ jísẹ́lá Muhammad á ọmọ dá pọ̀ ń wá o ìwà rẹ̀ máa rẹ̀ wà á pọ̀ o ìwà rẹ̀ máa ga tó bí o ntọ́lọ́mọba fẹ́ tó fi ròyìn ànábì nù ìdí nìtọ́ fi jẹ́ pé ànábì wà ńlá kọ́ ṣe níbi ìhùwàsí níbi ìtẹ̀lé súnà rẹ̀ níbi ìtẹ̀lé àṣẹ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala níbi lòdì sí Ọlọ́hun Ọba ò fẹ́ nínú àwọn àdìsí tó wá lórí eléyìí Imam Ahmadu wọn gbà nù musnad wọn Abu Dawud àwọn náà gbà wá nínú sunan wọn bisanadin jayyidin an Ibn Umar marfu'an man tashabbaha biqawmin fahuwa minhum man tashabbaha biqawmin fahuwa minhum ẹni yòówù tó ilé ń fi ṣe sí. Si, àbí wà àbí lànà tó fi jọ ti àwọn ìjọ kan láì ṣe fọwọ́ minhum ìkànnù ìlú náà jẹ́ so adéfẹ́hùn fìgáyà ti tahdhir ó dógóńgó níbi ìwániníṣọ́ra kúnbẹ́ máa kọ́ ṣe àwọn tí ìbá ṣe mùsùlùmí bàbá Ibn Taymiyyah akọ́lọ́nkọ́ bá nìkan wọ́n ní tó kéré jù nù àdéhìí ni pé makiruhu oníkéyàn kọ́ ṣe ẹni ìbá ṣe ẹlẹ́sìn Islam ju gbogbo ẹ̀ lọ tún wá ní wípé tá a bá pè é mọ̀kìrò ajẹ́ pé tààrímù ni tó bá jẹ́ pé tààrímù yẹn ni pé ń bá ilé kọ́sẹ̀ ń ẹ̀sẹ̀ lẹ́sìn Islam onítọ̀hún kì í máa ṣe mùsùlùmí mọ́. àníbi tí ẹ̀ tún làmọ́lẹ̀ wá ń kéke láàyè míì ó ní man tashaba bi gairina ẹnì yòówù tọ́bi ilé ń fi ìwà àbí ṣe sí tó fi ń jọ ẹni tó yàtọ̀ sáwàtà jẹ́ mùsùlùmí falaysa minna irú ẹni báwọn kì í sara wa kì í sọmọ lẹ́yìn àníbíwá Muhammad sallallahu alayhi wa sallam yẹn ni wípé à ń láti lòdì à ń láti yapa sáwọn ìṣesí àbáwọn ìwà kan léyìí tó ṣe wípé Islam kò fi kọ́ wa àníbíwá sallallahu alayhi wa sallam kò fi kọ́ wa nínú àwọn ìṣesí òun tí mo ti kà síwájú nínú ẹ̀ náà bákan náà ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí déètì tó yẹ kọ́ máa lò déètì ìjìra ni sọ́ọ̀mọ muharam sọ́ọ̀mọ sọ́fàrù rọ̀bíù làwàl rọ̀bíù thani ọ̀ọ́mọ kankan bẹ́ẹ̀ ìgbọ́n tí wọ́n bá dẹnu lé january báyìí ẹjọ́ wí délẹ̀ ni bó o sùn lójú oorun january february ó wí ni tó ní sí àgbésíra wọn tí èdè december ẹni pé ọ̀hún kọ́ṣe wọn níbi déètì ọ̀hún kọ́ṣe wọn níbi ìmúra ọ̀hún kọ́ṣe wọn níbi òfin òfin ọlọ́run subhanahu wa ta'ala ló yẹ kó máa tẹ̀lé kì í ṣòfin àgbélọ̀rọ̀ èyí táwọn kèfèrí èyí tí wọ́n mú wá. yẹn ni pé nínú hadithi anabi kọ́ fún wa oníkájìnà sí ìmọ̀ kọ́sẹ̀ àwọn tí wọn kì í bá ṣe ẹlẹ́sìn Islam. baba Ibn al-Qayyim kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní man tashabbaha bil ifrinj ẹni yòówù tí bá ń kọ́sẹ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn òyìnbó lápèjúwe fílì bàṣíìmù irú aṣọ tí ń wọ̀ ńlò náà ń wọ̀ wa muamalatihim níbi ìbálòpọ̀ wọn bí a ṣe máa ń bára wọn gbé bẹ́ẹ̀ ló náà ṣe ń bá èèyàn gbé fahuwa bila shak irú ẹni báwọn láìsí iyèméjì ifrinjiyun gairu muslimin irú ẹni báwọn kì í ṣe mùsùlùmí ìfìrìnjì ni yẹn ni wípé àfáǹdì ni yẹn ni wípé àwọn tí ń kọ́ sẹ́wọ̀n ńlọ́jẹ́ kì ṣe mùsùlùmí wa in salla wa sama wa zama annahu kódà kó máa gbààwẹ̀ kó máa kírun kó tún lérò pé mùsùlùmí lòun èyí ṣe mùsùlùmí o. òjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam ànábì ti jẹ́ àmànù hadithi wípé lára àwọn àpẹẹrẹ èyí tá a fi mọ̀ pé ilé ayé yìí ti ń lọ síbi kọ̀ọ̀kan-dùn òní káwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ká máa kọ́ṣe àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn Islam nínú hadith Buhari àti Muslim ènìyàn gbà wá òjíṣẹ́ ọlọ́run bá sọ pé látàkù musa àtàtà àkùdà ummati máa àkàdàl kòrónì ayé yìí ò ní í parẹ́ tí tá a fi rí àwọn ìjọ mi ẹni pátá fi rí àwọn mùsùlùmí tó sì pé wọ́n máa kọ́ṣe àwọn ìjọ tí a ti rí kọjá ṣíbrọ̀n bí ṣíbrìn tí wọ́n gbégbèsè tọ́fẹ̀ tó láti bí àtàǹpàkò débi ìka ìta fi máa ń ṣe àfọ̀mọ́hùn tàbí ìgbésẹ̀ tó tó bíi ìgbùnwọ́ kan àwọn náà gbé bí wọ́n bá ti gbé làwọn náà ò ṣe gbé mọ́ kila ya Rasulullah àwọn èèyàn á bèrè pé tọ́ ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá kàfáàrì sì wà Rome sáwọn tó lákọ̀ọ́ṣe bí àwọn Faransé àtàwọn ará Rome níbí ànábì wọn sọ fún wa pé wa mani nasu illa ulaik àwọn wàhálà àwọn èèyàn tẹ́ẹ̀tàn kọ́ṣe bí ó bá jẹ́ àwọn tí ẹ kà á lẹ́hùn ẹni wípé ìrẹ̀tọ́ jẹ́ mùsùlùmí ọ̀n láti kíyèsí ara má kọ́ṣe ẹ̀ǹtí ìṣẹ̀lẹ̀sìn rẹ̀ níbi kíkí má kọ́ṣe èèyàn ìdọ̀bálẹ̀ kò sí nínú kíkí ẹlẹ́sìn Islam sálámà ẹlẹ́sìn Islam ni a fi máa ń kíra wọn mùsùlùmí kì í ṣe èké ìbú kò sí nílànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pàdánù ti jáàmù wípé ẹ lè rí mùsùlùmí kan kó wá jẹ́ tọ́hán ẹni tí ó máa fẹnu ṣàtẹ̀yàn làán kọjá ẹni tó ṣe pé yóò máa gbáwọn yẹn ṣe pé ẹ lè rí mùsùlùmí kó ṣe báwọn ẹ lè rí mùsùlùmí fàáhíṣàn kọjá tí ó máa sọ̀rọ̀ bú jáde lẹ́nu mùsùlùmí kìí ṣe ẹni tá a bá rí ti bá ń ṣe àjẹ́ pé ó tún ń kọ̀sẹ̀ àwọn èèyàn míì níbi àwọn wà etí ọ̀dànù. abdullahi ibn Mas'ud kọ́lọ̀ ń yọnu sí i ó ní antum ashbahul umam ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin lẹ́jọ́ àwọn bani Israila jùlọ nínú gbogbo ẹ̀dá pátá nínú gbogbo òjọ yányán nísìm táwọn wàhádìá níbi ìlànà níbi ìrìnsí níbi ìwàsí gbogbo ẹ̀ lẹ́tí jọ àwọn ahlul kitab tẹ̀tẹ̀bìrún amalahum gbogbo sẹ́tì ń ṣe pátá ńlẹ̀ yín náà ńlẹ̀ ń ṣe gèrè àní láàdìrí àtàbùdó nà lẹ́rìndínlá àmúlá ntí ó kàn sóòkùn sí mi nípa yín ni wípé bóyá yín náà wá ń bọ màálù gẹ́gẹ́ báwọn bani Israẹli ọjọ́ kẹ́ni ànábíà ṣe bọ màálù sọ yín nìkan ó ní ọ̀ràn sí mi ó ní òye mi ẹni ká Abdullahi ibn Mas'ud sàábé ni tó pàtàkì ejira di ọdún méjìlélọ́gbọ̀n Abdullahi ibn Mas'ud ló ti jáde láyé àsìkò ní wá ń sọ̀rọ̀ ẹwà tó ti sọ̀rọ̀ ń sílẹ̀ ẹwà dúró àwọn ìyípadà èyí tó ti wá ṣẹlẹ̀ lẹ́yìn tí Abdullahi ibn Mas'ud lẹ́yìn tí ó ti lọ tán so àsìkò yìí ó wá gá yàtà kọjá bó ṣe yẹ Umar kọlọ̀nkọ́ba ni yọ́nú sí i sọ́nà ọ̀rọ̀ rẹ̀ wípé àtẹ̀yìtù nàbí ya sallallahu alayhi wa sallam ó lòun wá sọ́dọ̀ ànábì níjọ́ kan ìgbà tí mò ń bọ̀ bí kìtàbí àsáàbì min ba'di al-kitab ó lòun mú tíra kan lọ́wọ́ tíra ìkànnà àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ̀hún nínú àwọn tó ti pé wọ́n jẹ́ kírísítẹ́nì wọ́n jẹ́ yahudi tí ń bẹ nílùú madina òun wá bẹ̀rẹ̀ sí ní ká létí gba anabi sallallahu alaihi wasallam fagọ́dìbà anabi wá bínú anabi wá sọ pé àà laqad ibi tíra tó má kànga kó n bí ìdọ̀tí tó n bí ìbàjẹ́ ẹ mo ti mú wa òun náà ní alukurani alápàlẹ́ látàsá ló máa ń ṣe yìí ẹ gbọ́dọ̀ bíyàn léèrè nípa nǹkan kan o torí tẹ bá bíyàn léèrè fayukhbirukum bihaqqin wọ́n lè fún yín nírò wọ́n lè sọ ìdáhùn fún yín léyìí tó ṣe pé yóò jẹ́ òdodo ẹ̀yin ò wá rò pé rọ́ ni wọ́n ń pa fún yín ẹ bá pè ní tàbí bẹ́ẹ̀ tí ẹ ẹ bíyàn léèrè ní tí wọ́n sọ fún yín irọ́ ni ẹ̀yin rò pé òdodo ni walladhi nafsi biyadihi mo fún náà bàtẹ́ mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra o tọ́yẹ́ pé ànábì Musa law kana Musa hayyan ma wasi'ahu illa yattabi'ani bi ànábì Musa gangan bí bá ń bẹ láyé ni kìbá tí rí ìyọ́nú Ọlọ́run àfikọ́ yà tẹ̀lé mi yẹn ni wípé òjíṣẹ́ náà bá alayhi wa sallam lẹ́yìn tó ti dé ìlànà tó mú wá ó ti gbé gbogbo ìlànà tó ṣíwájú ó ti gbé mi sọ̀wọ́n ànábì ọlọ́run kọ̀ọ̀kan bí kan bá ti ń lọ tí kan bá ń dé ìdájọ́ ẹni tó déhùn yóò gbé ìdájọ́ ẹni tó lọ síwájú yóò gbé mi ló fi jẹ́ pé ànábì Ìsá aleyhi salatu wa salam nígbà òde ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ ìwọ̀ fáwọn Bani Israel ń ló ṣe lẹ́tọ̀ọ́ fún wọn. bàbá Ibn Taymiyyah kọ́lọ́n kó bá ní kẹ́ wọn wọ́n ní waqad ra'ayna al-yahuda wan-nasara alladhina 'ashu muslimin aqalla kufran min ghayrihim bàbá ní àwọn ṣàkíyèsí wípé kitab yahudi àti nasara àwọn tó ṣe wípé wọ́n bá àwọn mùsùlùmí lò nínú wọn àwọn rí wípé ìkọ́ tọlọ́hun ọba wọn ó kéré jọjọ mẹ́ngẹ́rì yìí sáwọn míì nínú wọn tó ṣe wípé wọn rò pọ̀ wọn ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. kàmárọ̀ àyìnà alimusulmi na lẹ́dí na aktharu mímu asharatil yahudi wan nasara hum akọ́là ìmánà mẹ́ngẹ́rì. ẹgẹ́ bá a ṣe ṣe àkíyèsí tá a rí wípé ọ̀pọ̀lọpọ̀ náà mùsùlùmí tí ń rìn pọ̀ tí ń bá wọn ahlul kitab tí ń bá wọn ṣe àwọn yẹn wọ́n kéré pọ̀ ní ìmánì ìgbàgbọ́ wọn kò lówúra ìgbàgbọ́ wọn kò lókunnú ìgbàgbọ́ wọn ọ̀lẹ sí ti àwọn yòókù wọn mímọ nìjára islam nínú àwọn tó ṣe wípé islam nìkan òní agbé lójú àwọn mùsùlùmí nìkan òní wọ́n sì máa ń bá rìn. umar kọ́lọ̀ ń kọ́ba ní yọnu sí i ó ń sọnù ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí ẹnìkọ̀ọ̀kan ó yẹ ká dì í máa wọ́ ó yẹ ká kọ́ ọ́ síbi ara ògiri nínú yàrá ẹnìkọ̀ọ̀kan wa tàbí lẹ́nu ọ̀nà rẹ̀ kí ni tọ́sọ́nà rẹ̀ ni pé nahnu qawman azanallahu bil islam ó làwọn àtàrí yìí o ìjọ kàníwá tó ṣe wípé ọlọ́run fi islam ó fi fún wa lókun àtagbára sí i ó ṣe wá lẹ́ni iyì ẹni àpọ́nlé nígbà tá a gbé islam lọ́wọ́ fàmáàmà ìtàgẹ́yìnà àlẹ́rìnzà tàbí gọ́írì gbogbo àtàbà tí wàá ńlá kàkà tá à ń gbìyànjú pé à ń wá agbára à ń wá iyì à ń wá ẹ̀yẹ pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí Islam adallanallah ọlọ́run bọ́ yẹpẹrẹ wa ní gbọ̀kọ̀dẹ́kọ̀ Allahu ta'ala ọlọ́run bọ́ bá àlékè ọlọ́run ti sọ nù ayé alukoran pé wala tahinu wala tahzanu wa antumul a'laun in kuntum mu'minin wala tahinu ọlọ́run ní ẹ gbọ́dọ̀ yẹpẹrẹ ara yín wala tahzanu ẹ gbọ́dọ̀ wa antumul a'laun àlẹ́yìn lẹ́ borísẹ̀ in kuntum mu'minin tọ́yẹ pé bá lè gba ọlọ́run gbọ́ tẹ́ bá jẹ́ tẹ́ jẹ́ olùgbàtọ́ gbọ́ tààràtààrà níta ti ń bára wa sọ latara ni pé ìrẹ́tọ̀ jẹ́ mùsùlùmí èèwọ̀ ní ọ gbọ́dọ̀ kọ́ ṣe ẹni tí ṣe ni ọ gbọ́dọ̀ kọ́ Oni ní bí mùsùlùmí bí ṣe máa ń múra ó ní bí mùsùlùmí bí ṣe máa ń rìn ó ní bí mùsùlùmí bó ṣe kọ́ máa báwọn èèyàn gbé pọ̀ àwọn ìwà tí ọ̀dà dákun jìnnà sí mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́sì ẹlòmíì máa kọ́sì àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam máa kọ́sì àwọn sàbẹ́ ká nípa àtàn àwọn ẹni retí wọn jẹ́ ní ìṣáájú tí wọ́n ti lọ má kọ́sì afọ́jú má kọ́sì ẹnìkankan ju àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sàbẹ́ lọ kọ́lọ́mọba kó ṣe wá lọ́mọ àlùjánnà kọ́mọ ṣe wá ní ọmọ náà gbọ́ntàǹfẹ́ lórí ọlọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àgbọ́yé tó jíndò nípa Islam ọlọ́run jogún ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar